أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا أدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته à ń sọpẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala lọ́pọ̀lọpọ̀ à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìpẹ̀ wa alfawa àgbà anabi wa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kó máa bá nábì náà tàwọn ará lè ra tàwọn sùhábà rẹ̀ àbẹ̀lẹ̀ wọn bá subhanahu wa ta'ala kó mọ́ sáà sàánà ní kọ̀ọ̀kan wa ẹ̀kọ́ tá à ń kọ́ lọ tá a bá gbàgbé ọ̀rọ̀ nípa alukur'an karim àgbọ́yé rẹ̀ àti ìmúlò rẹ̀ náà là ń kọ́ lọ lọ́wọ́ kọ́lọ́n jẹ́ kó umma muhammad sallallahu alayhi wa lọ́fà yìí pé Quran ṣe jẹ́ ẹ̀sà lọ́wọ́ fi sọ kalẹ̀ nínú oṣù ẹ̀sà oṣù tó adójúkọ yìí náà ni oṣù Ramadan lọ́wọ́ sọ Quran kalẹ̀ oṣù ṣẹ́rù Ramadan alladhi unzila fi al-Quran oṣù Ramadan tí a sọ al-Quran kalẹ̀ ń bẹ̀ kárí pé inú Ramadan tá fẹ́ wọ ìkọlọ̀ ọbàjọ́ bá wa láyà àti kọjá kárí pé ń wa tún múra sí kíka Quran kíka Quran dáadáa ó di wa torí Kùránì yìí ọlọ́run ọba subhanahu wa ta'ala òun gan yìnyínra rẹ̀ nínú sọ́tò furkan ọlọ́run ọba ní تبارك الذي نزل القرآن فرقان على عبده ليكون للعالمين نذيرا ọlọ́run subhanahu tabaraka alladhi mímọ́ ní fún ọlọ́run ọba ogó gbogbo ògbà tó máa jẹ́ tọ́lọ́run ọba alladhi nazala alfurkan tó sọ alfurkan kalẹ̀ quran ni furkan náà ni pé n ya òdodo papọ̀ mọ́ yàtọ̀ sí irọ́ àwọn tíra tó síwájú àtàwọ́rá ni injili ni zaburo ni sufu ibrahim àwọn èèyàn ti tọwọ́ bọnú ẹ̀ ó ti wá ó ti wá ó ti wá wọnú ara wọn òótọ́ àti irọ́ kuraani wá dé ọlọ́run wá pè ní furkan olówó ti àlàyé ìyàtọ̀ tó wà nù kuraani àti déjọ́ ojúlówó ọ̀rọ̀ sọ ma pé náà ló fà á bọ́lọ́run sì sọ pé inna nanu nazzalna zikra wa inna lahu lahafizun dájúdájú àwọn aláṣọ ìrántí náà kalẹ̀ alukur'an dájúdájú wàláhì àwọn aláṣẹ bójútó ọlọ́run dẹ̀ bójútó ìmójútó kur'an ó ti wá sàn lórí ìmójútó hadith anabi muhammad sallallahu alayhi wa sallam lọ́fà táwọn afáàfin máa pé ojúlówó hadith ọ̀rọ̀ anabi sallam eléyìí tí wọ́n pọ̀ wọ́n máa ní sọ pé anabi ẹ̀ ṣe kìlọ̀kìlọ̀ wọ́n pe àwọn ènìyàn jẹ́ tó láyà burúkú ni anabi ṣe kìlọ̀kìlọ̀ pé man kadhaba alayya muta'ammidan falyatabawa' maq'adahu minan nar ẹni tó bá kúrọ́ mọ́ mi tó máa ma kúrọ́ mi ntí mi ọ̀sọ́ tó nu ọ̀sọ́ ntọ́jú ayé tí ó di sínú náà nù àtúpẹ́lẹ́ ọlọ́wọ́ bá pé ní yàwùn yẹn ní ìsìn pípé àsọ̀rọ̀ àwọn alágbẹ̀dẹ ni wọ́n hún ìmáàmù wa ìmáàmù wa ní West Africa ibà ìmáàmù Málìkì rahimahullah òun ni màámu dárò lè hijira olójókòó ń gbòòrò Madina ọwọ́ máa sọ pé yaxamdu aziz min Madina shibran ويرجع من بغداد زراعة حديث دال المدينة من دي دي أبوا وكباي لا يعني أتبقوتي ìkàfẹ́ bẹ́ẹ̀ láì dubai island kanu tó bá lọ tó bá lọ tó bá fi wọ iraki tó fi dé bagdadi yóò àpàdà sí madina tabari ziraan yóò ti ṣe kíni yóò ti kó ìbọn kan wọ́n ti fi kó níwájú wọ́n mi ń pè é láwọn afáwọn sunna wọ́n ń pè iraq ní kíni dáàrú dọ̀rọ̀ọ̀bẹ makera ìlú tí wọ́n ti ń hun hadith ó di wa lọ́fà lọ́gbà àwọn afá àwọn sọ pé sammu lana rijalakum ẹjẹ́ akọ àwọn ìsinadì àwọn tí wọ́n gba hadith wá fún ẹ sammu lana rijalakum ẹjẹ́ akọ wọn fún wa nǹkan mi ní àlù sunna tí wọ́n pa àwọn afáàlù sunna ní kágbà wọlé tí wọ́n pa àwọn ará bí ní kápá wọn ti pẹ̀lú ọ̀rọ̀ wọn gbọ́dọ̀ àwọn kan ti dà nàìjíríà lónìí nù ó di wọ́n ti pẹ́ pẹ́ ọ̀rọ̀ wọn ni wọ́n sọ ẹ̀ mọ̀ tí mo ọ̀rọ̀ wọn tí ìwà ti pé ọlọ́run bá máa ma sànù wa tó gáìdì sunna ni táwọn sọ pé al isnadu min ad-din wàláwòlá isnadu la qala man sha'a ma sha'a al isnadu kọ́wé rawahu Bukhari rawahu Muslim kọ́ mọ́ ìsinádìí ẹ̀ wá kọ́ mọ́ ìsinádìí ẹ̀ wá débi tó fi gbà wá wòláwòlá ìsinádìí tí ìbá pé ìsinádìí ni làkọ́ọ̀lá man sha'a ma sha'a ẹni tó bá wù ọba máa sọ tó wù náà ni báwọn rabi ti ń sọ tó wù wọn. ó di wa lọ́fàá lọ́pẹ́ aláti máa dúpẹ́ lọ́wọ́ ọba Ramadan náà làwọn adójú yìí ọlọ́run tó bá wa láì kárí pé bí Ramadan ti jẹ́ oṣù Qur'an káwa náà mú ní oṣù Qur'an kọ́lẹ̀ bá wà nú àwọn tí wọ́n dèrè ayé àtàlùkíyàmà ọlọ́run sọ fún wa ní sọ́tò Baqara Qur'an orí kejì ní verse one eighty five oní shahru Ramadan alladhi unzila fi il-Qur'an shahru Ramadan oṣù Ramadan dẹ̀rẹ̀ alladhi unzila fi il hudan linnas yóò máa jẹ́ ìtọ́sọ́nà fáwọn ènìyàn òbẹ̀yìn náà ti mílíọ̀nù ó dẹ̀ wọ́l furqan ó náà nílùú máa ya òótọ́ àti irọ́ sọ́tọ̀ òótọ́ mi ò tẹ̀lé kàtàbẹ́lá rọ́ṣùdù mi nàlẹ́ gẹ̀yì rọ́ṣùdù ti hàn fojú hàn ojú ọ̀la tààrà ti fojú hàn ìgbẹ́ ti fojú hàn ọlọ́mọdé àbá àwọn tọ̀gbẹ́ à ń bẹ̀ wá ń tuntun ọlọ́run ọba oṣù rọmọdánì ìkàmù ní tó tojú kọ báyìí ọlọ́jọ́ bá wa láì tá ìtọ́jà èyí lọ fà á táwọn supreme council for sharia ọlọ́run ọba subhanahu wa ta'ala kó bá a sọ every year ni wọ́n máa ṣe programu pre-Ramadan conference àbí pre-Ramadan lecture ìtọ́dún yìí wọ́n ṣe ní ìlú Àbújá ni gbogbo àwọn afáà gbogbo state kọ̀ọ̀kan lèèyàn márùn àwọn afáà márùn márùn ti wá sí program náà ó di wa láti jẹ́ pé kí wọ́n á fún ọ ní mẹ́sẹ̀gì tí wọ́n á máa sọ fáwọn èèyàn inú Ramadan aláǹkọ́gbọ̀n pé oṣù Ramadan oṣù abiyì ni kìí ṣe oṣù tó máa takora wa ni kìí ṣe oṣù tí máa bú èbú ni dáa máa mùsùlùmí dáadáa tó máa tó ń ṣe kìí bú èbú ẹni tí máa bú èbú lẹ́nu tí ò bá ní hójà láti ẹni tí ń bú èkú ẹlẹ́kẹ́ èbú kò ní hójà ni àwọn alárúbá sọ pé àlìyá ìtúdá ìmọ̀ ìyà odò ilẹ̀ ṣẹta ìmọ̀ àlìyá ìtúdá ìmọ̀ ẹni tí ò bá ní hójà dá ìmọ̀ ní gbogbo ìyà odò ilẹ̀ ṣẹta ìjọba bú èbú kò ní òde ẹlòótọ́ ó mọ̀ pé àdìlà ni mo wá ó mọ̀ pé alahaku yóò bil àdìlà láàbì rìjàl ó mọ̀ pé alahaku òdodo yóò rọ̀ bil àdìlà èyí máa máa pẹ̀lú àdìlà ni pẹ̀lú ẹ̀rí ni láàbì rìjàl kí ni pé tó àwọn ṣéwù lágbájá bàbá ọmọ lágbájá ni bàbá rẹ̀ jẹ́ ara o láàbì rìjàl ó di yé wa kí ni hujja rẹ̀ hàtú burhanakum ntum sadiqin ẹ̀mú ẹ̀rí wa tẹ̀ bá ń gbé òdodo ọlọ́mọ àti ọlọ́lọ́dodo ọlọ́ba à ń bẹ̀rẹ̀ wọn ba Ramadan náà dojúkọ òun náà dojúkọ wa ọlọ́run jọ báwa láyé àti láyé tọ́jà àti àlàáfíà tó péye gbogbo àwọn tó wọ́n gbádùn nínú wa ọlọ́run tó bá fún ẹ láàfin ọlọ́ba mo yá mi nínú Islam nínú àwọn nǹkan tí wọ́n ṣe kàràrà rẹ̀ níbi ìjókòó Supreme Court of Sharia tí wọ́n ṣe lábújá ní twenty five of this month òun náà ni of the January náà ni òun náà ni pé kánípa kúfàdùà torí àwọn ọ̀tá islam ti nítòde wọ́láì wọ́n fi wálẹ̀ o wọ́n bínú islam gan-an kárí pé àgbìyànjú láti máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ torí àdúrà náà ni silahul mu'min àdúrà náà ni nǹkan ajá mùmìnì kárí ma àdúrà mẹ́kọlù ìbáàdà onílẹ̀ ní gbòǹgbò ẹ̀yìn ìbáàdà ìjọsìn fọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala kárí pé àgbìyànjú káwá ka Qur'an lọ́pọ̀lọpọ̀ Qur'an gan tawassul la fi ṣe fún gbígbàdúrà ó di ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ya ayyuhal ladhina amanu taqullaha wabtagu ilayhi wasila ọlọ́ni wabtagu ilayhi káfi Qur'an yẹn bá ń ka Qur'an nu Ramadan kama fi ṣe wasila wá ka àyà mẹ́wàá tó ronú sí tó múlò bẹ́ẹ̀ lọ́wọ́ bá ṣe àṣàlátú fanabi sẹ́lẹ̀m bẹ́ẹ̀ lọ́wọ́ bá kọ́lọ́wọ́ bá ó ṣe dáadáa fún wa ní Nàìjíríà àwọn aṣíwájú wa kọ́lọ́wọ́ tó wọn sójú ọ̀nà kí wọ́n mọ tí wọ́n ń ṣe kí wọ́n mọ tí wọ́n ń ṣe ó di wa kọ́lọ́dọ̀ ẹ̀yìn àwọn mùsùlùmí dáadáa sí àwọn ipò tó kí sì ran orílẹ̀-èdè tó wọ́n ran Islam lọ́wọ́ eléyìí náà ni àwọn tí àlùkò amúra sínú Ramadan wọ́n á sọ̀rọ̀ kan èyí tí mo gbọ́ pé àwọn tí èsì mùsùlùmí ti ń bínú sí wọ́n lé nínú kọ́nfẹ́rẹ́nsì yẹn kọ́mílékè wọn ni pé àwa mùsùlùmí Nàìjíríà o à faramá amúpìtàn kó wọ́n yọ kékeré pé gbogbo jẹ́ christian ara o inú ìbò tí di nàìjíríà tó dáa jù náà ní ìbò june twelve olórí inec gbà náà christian oṣù gbogbo èèyàn tẹ́wọ́ gba rìsọ́ọ̀tì mo ti ẹ̀ jẹ́ ké kó sọ délẹ̀ christian nítorí pé ó ń tí wọ́n ń fọ àwọn ọmọ supreme council lé sí pé àwọn onígbà kan yọ amúkùtàn mọ expect kó sọ pé ó mú hójà wá pé ìdí tá a fi nígbà ni torí àwọn supreme council àwọn amúhójà tí wọ́n náà wọ́n ní ó kúrọ́ ni ó ń kúrọ́ pé àwọn mùsùlùmí ń ṣe genocide àwọn ni wọ́n ń pa àwọn christians ní nàìjíríà lẹ́yìn tí ó sì rí bẹ́ẹ̀ láyé tí wọ́n ń bọ́ǹbù láyé Jonathan tí wọ́n ń bọ́ǹbù tá a máa sọ̀ka lórí machine wọ́n máa yàrá garlic mọ́sítà tí wọ́n bọ́ǹbù ju mo sọ fún wa ní òní pé máa fi kánò central mosque Kano nígbà wọn bọ́ǹbù ẹ̀ lójoojúmọ́ táwọn èèyàn tí wọ́n ń kí lọ́wọ́ tí wọ́n bọ́ǹbù ẹ̀ la ilaha illallah ustaz mi kan ní lẹ́yìn oṣù méjì táwọn bá lọ sí máa sí ilẹ̀ yẹn sì máa rin ọ̀rá ọ̀rá àwọn ọmọ èèyàn ṣé àwọn boko haram dá mùsùlùmí mà wọ́n dá kírísítẹ̀ mà wọ́n lẹ́yìn ká ma ó dé wa òwò tó wá fẹ́ jẹ olórí inec olórí ọwọ́ ó ti yẹ pé ìwọ olóòótọ́ nù ẹni tí ó sì lóòótọ́ tàbá mọ̀ á lè gbọ́ fíjọ gbójọ jẹ aṣíwájú nípa mo expect káwọn Christian tí wọ́n support ẹ̀ kó sọ pé ah, ó sì mistake ni apology kò ní ṣerú ẹ̀ mọ́ àbí àǹtọ́ ah, tẹ́ ẹ sọ yẹn kò ṣe bẹ́ẹ̀ o ẹ̀rọ aṣọ yẹn ẹ̀rọ ni nítorí ó jẹ́ ọ̀rọ̀ àwọn ènìyàn kan sọ pé yọ nítorí ó Christian Michael ani òun náà wà nínú àwọn tó ń ṣe kí n lórí fẹ̀dẹ́kù rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni òun náà Christian ẹni kan sọ pé yọ

ipe àwọn tí wọ́n mú nẹ́dọ̀ àwọn tí wọ́n wọṣọ fúlàní gbogbo wọn pátápá ibo ni wọn orí gbogbo wọn pátápá ibo ni wọn ẹ lè wo gọ́gù ansẹ̀ tí ẹ gbèrè pé kí ni bí túnú dùsọ̀ gba àwọn tí wọ́n mú ní Anambra state pé wọ́n dẹ̀ wọṣọ fúlàní wọ́n múra bíi fúlàní ọmọ ìlà dalek tó o kò ní àwọn mùsùlùmí ni wọ́n ń pààyàn <coughs> ọ̀gá kan náà ẹ̀sẹ̀ tí náà yìí sọ obìnrin ní obìnrin ìyá yẹn òun náà sọ pé ọ̀rọ̀ pé mùsùlùmí àbí kristian kọ́ ló ń dọ́ àlẹ́ àwọn ẹni ibi ni wọ́n ń ṣe aburú kọ́ lọ́ọ́ bá wa káwa kún lẹ̀. ó di wa eléyìí ni àwọn mẹ́sẹ̀gì tí supreme council for sharia tí wọ́n yọ gbogbo àwọn mùsùlùmí àlẹ́ pé síbẹ̀ àwọn ń tọ̀rí káwa ń bẹ ọmọ sheikh tí àgbà bashir dr bashir ọwà ń bẹ àwọn ọmọ sheikh abubakar gbogbo wa ń bẹ nana ahmed gbogbo wọn gbà dr ahmed gbogbo wọn wà ń bẹ ó di wa pé ọ̀sọ̀kan mùsùlùmí wọn ń lo àwọn afáà inú Ramadan kápẹ́ tafsir tí ó máa jẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́sẹ̀ ròyìn Qur'an pé hudan linnas ìtọ́sọ́nà ni Qur'an jẹ́ fọ́ọ̀mù ènìyàn bẹ́ẹ̀ ni káṣí kọ́mọ tó yẹn sí ọ̀nà eléyìí náà láti jèrè ayat alikiyama ọlọ́ọ̀bá ń bẹ̀ Ramadan náà ọlọ́jọ́ bá wa láyé àti láyé tọ́da yá sọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé anabiwa Muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ́run sọ Qur'an kalẹ̀ fún ọlọ́run kìlọ̀ fún pé walau taqawwala alayna ba'du al-aqawil la akhadna minhu bil-yamin thumma laqata'na minhu al-watin wa ma minkum min ahadin anhu hajizin ọlọ́run bá ní tó bá wà kí ọ̀rọ̀ rẹ̀ bọ́nú ẹ̀mí tó bá kọ́ ọ̀rọ̀ ti Muhammad bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ ni àbágbámú ẹ wo <clears throat> ojú aṣíwájú gbogbo ẹ̀dá ni kò ní fi ọ̀rọ̀ tiẹ̀ bọ́nú Qur'an ọlọ́run nígbà fún kókò ọ̀rọ̀ bọ́nú Qur'an ọ̀rọ̀ tọ́lọ́run ní Qur'an a rí pé a dẹ̀ tẹ̀lé bó ṣe tó àti bó ṣe yẹ ká lè ba àwa nínú àwọn tó jèrè ayé àtàlùkíyàmà ká má sọ ọ́ di nǹkan orin <clears throat> ká má sọ ọ́ di nǹkan àwàdà ká má sọ di nǹkan eré kùránì ẹ̀ ṣe àwàdà kìí ṣe eré kìí gbàgbé ẹ̀kẹ́ fati ọlọ́bẹ̀ yọ ẹ̀kẹ́ náà àti náà lẹ́rìn ara kò sí dojú àyè ọlọ́run bá ń sọ fún wa ní sọ́tò nàjímì tí báwo kùránì sọ́tò nàjímì ọlọ́run ní وتضحكون ولا تبكون وأنتم سامدون أيوة الله يقول لي بس أرى إنه أنسى لما أقول يعني ẹwà rẹ́rìn ẹ̀ máa sunkún Qur'an àwọn ẹ̀rọ ọlọ́run máa kí Qur'an máa sunkún ọ̀gá wa gan anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tó bá kí Qur'an fún ìmọ̀ sunkún ó pè é sẹ́dínà Abdullahi ọmọ Mas'ud àbí ó ní ya Abdallah wá ka Qur'an fún mi سيدنا عبد الله يا رسول الله اقرا عليك القران واليك نزل máa ka koran fún ilé pẹ́yìn ni wọ́n sọ kalẹ̀ fún níbẹ̀ lèmi náà fẹ́ gbé látọ̀rí ahọ́n ẹlẹ́mìí ó ní mo bẹ̀rẹ̀ sí ké sọ́tò nìsá sura sura lẹ́ kẹrin nígbà mo débi àyè pé wa kayfa idha ji'na bi kulli ummati bi shahid wa ji'na bika ala ha'ula'i shahida bóòdó ti fẹ́ rí nígbà tó bá ń gbogbo àná ọmọ kọ̀ọ̀kan tá a máa mú wọn síwájú wọn alẹ́ rí wọn jáde tó bá mú ẹ lórí àwọn eléyìí ní ẹlẹ́rìí ànábì sọ fún Abdullahi pé hasbuk hasbuk hasbuk ó ti tó ó ti tó ó ti tó ó nígbà tó wọ́n ti jókè bá ànábì sukùn ànábì gbọ́ kùránì sukùn kùránì yẹn ni àwa wá fi ń kọrin làwa fi ń ṣeré ní Ramadan yìí kárí pa sọ́ra wa àbánú àsínú àwọn tó máa fi kùránì sàwádà táni à kùránì wọn dákọ̀ lu wa ń bẹ̀ ọmọ yàrá dálẹ̀ ẹ mẹ́jà mú kùránì lè kéré ká pé. Quran ọ̀rọ̀ ọlọ́run ọba mi ni subhanahu wa ta'ala tó dẹ̀ ní lórí tẹ́ pé oríire ayatul kiyama àwọn àtọ́dẹ̀ wà nù Quran yìí ọ̀dọ́lọ́run ní afabi ama àdéhìí ta'jabun tí ọ̀rọ̀ mi yìí ní sẹ́yìn lè mà ọ̀tẹ̀lẹ̀ hakun wala tabkun lẹ́wà ń rẹ́rìn lẹ́ẹ̀ máa sunkún wà á ń tún sàmìdún ẹ wá mú ní nkẹfẹ́ ó lè ní ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa ká pé gbogbo ògbà ní Ramadan à ń bẹ̀rẹ̀ wọn ọba fúri ara wa kama nígbà ìṣàgbẹ̀rẹ̀ ọba fáwọn aṣíwájú wa ká bẹ̀rẹ̀ ọba fún Islam gan fúnra rẹ̀ torí àwọn àtà Islam ilé àti òde wọ́n gbógun ti Islam wàláhì wọ́n sì tẹ̀yìn wàláhì wọ́n tẹ̀yìn à bẹ̀rẹ̀ ọba fún fìtínà torí àná bí sọ wá fún wa pé láti ṣe mọ́nà lè kọ́ àlà àbò ẹ bẹ́ẹ̀ máa sọ pé kí ni kí ó gun dé pé kó gun dé ẹ bẹ́ẹ̀ ọba rẹ̀ wọ́n sálọ lára àáfíà ẹ máa bẹ̀rẹ̀ ọba kọ́ kó ló di kára fi àwọn àlù ní kí n máa bẹ náà bá àmọ́ tó bá dé ẹ má bẹ̀rù nígbà wọn lọ sí ọdẹ tó lọ sí ọdẹ ìbíyà Umar ibn Khattab radiyallahu anhu ó ń bẹ̀rù pé ṣé ó yóò tó kọ́ra wa ni ó yóò tó la wa tá a bá kú bí àjẹ́nà là ń lọ ní àjẹ́nà là ń lọ táwọn bá kú àwọn kẹfẹ́ ní mo lọ inú náà lọ <coughs> tó tó mú mi ní àjẹ́nà ní ọwọ́ wákàtí àwọn mss lọ rí dájú ìdájọ́ ọkàn mi sọ wípé àmì náà sì ń jẹ́rìí sí pẹ́ni bá kórè mú mi ní kò sẹ́ni tó lè mú wọ̀nà ìdájọ́ ọkàn mi sọ wípé àmì náà sì ń jẹ́rìí sí pẹ́ni bá kórè káfíìrì iná ni yóò wọ̀ bódọ̀rùn ìnàkọ́lùbí ẹ̀kọ́nù ní wọ́n ní sáà ní ìsọ́dẹ̀kọ́ anamọ́ta mọ́mìnà lẹ́sàfin náà rèé yóò ràdú àlùbẹ̀kọ́ ni ọlọ́kùnrin wa lọ́mọ àlùjẹ́ náà àwọn wákàtọ́ dànù ẹ̀rù kò sí náà Kùránì bẹ́ẹ̀ kò sí pé ní kó ara o ìtumọ̀ tó dáa ni òótọ́ dẹ̀ ni gbogbo ẹ bá fẹ́ wà jẹ́nà wọ̀láyà àfikọ́ kó jẹ́ múmìnì mo fi ń rọ̀wọ́ tó ti gba Islam bàbá ìyá mo ń bẹ̀ ni mo nífẹ̀ẹ́ rẹ ni ti gba Islam mo fi ń rọ̀wọ́ oníbídà wọn náà jáwọ́ kó bìbídà ẹ pé bá yóò bá làákà ikú púpọ̀ wọ́n ní à ń gbọmọ ẹ̀dì ẹ̀kú lọ́wọ́ kó wọlé òjì ká àkìtàn àti kọjá kó bìbídà kọ́wọ́ mọ́dúnbà dáṣẹ́ rẹ̀ nù torí asáàdìkùn masdok ó ti yà pé mọ̀nà àdìsá fi amúrinà hádà máa lè sàmì ní ògiri fọwọ́ rẹ̀ wọ́n dáṣẹ́ ẹ̀lú ẹ̀ láyà ni ó mọ̀ bá dáṣẹ́ ẹ̀lú ẹ̀lú ẹ̀lá àfi sọ fún ẹ pé kó ṣe Islam dáadáa àwa ń rọ̀ gbogbo wa kárí pé a ṣe ìrànlọ́wọ́ fún iṣẹ́ wa yìí Ramadan ló ti fẹ́ wọlé everyday láàmú àti tafsir ó di wa everyday láàmú àti tafsir kárí pé agbìyànjú láti rí pé a ṣe ìnáwó fún ètò yìí dáadáa gbogbo àwọn tí wọ́n fowó ránṣẹ́ ọlọ́run mú àtàwọn lẹ́sìn rẹ̀ ìyá abánáwá bẹ́ẹ̀ lórí rẹ̀ ó ti kárí gbogbo àwọn tó ń ṣe wẹ́ Ibrahim Suleiman ọlọ́run mú àtàwọn lẹ́sìn rẹ̀ ọlọ́ọ̀bà Dawud Ibrahim ọlọ́run mú àtàwọn lẹ́sìn rẹ̀ gbogbo wa náà tá à ń da tọrọ kọ́bọ̀ gbogbo ẹ̀ lọ́lọ́ọ̀bà mi rí lórí àtàwọn lẹ́sìn rẹ̀ subhanaka Allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ẹ bá gbàgbé account number wa lórí tó pọ̀gì. àtúpọ̀lọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala àwa tá ń ṣèlú lọ́wọ́ fún àwọn ọmọ òrukàn Ramadan wọlé bọ̀ yìí ọlọ́run ọba musa àtàwálẹ̀ sàn rè èmi lè káwé ẹ bá wọ ẹlẹ́ fáwọn ọmọ yẹn ẹrú ọlọ́run ọba kan fún wa ní twenty thousand ẹrú ọlọ́run ọba mìíràn fún wa ní five thousand aminu sayidu saadu òun náà fún wa ní five thousand abdulateef zakaria fún wa ní one thousand báwa Allah kan náà fún two thousand ọlọ́wọ́ sọ wálé sàárè ọlọ́wọ́ Qur'anul Karim ọlọ́wọ́ la ilaha illallah kátẹ́ ìrànlọ́wọ́ fún ṣe DJI TV náà kọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kọ́ sọ wálé sàárè ọlọ́wọ́ Qur'anul Karim ọlọ́wọ́ la ilaha illallah ẹni tó bá dé bẹ́ẹ̀ lè bèrè insha Allah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam dùlọ. ẹ dákun obìnrin tí ó lò ní kọ́ tó wá fẹ́ kí ìrùn ṣé ó kírun pẹ̀lú nìkọ́ọ̀bù àbí yóò yọ nìkọ́ọ̀bù ẹ̀ tó ní síwájú ló lè kàn. olùyọ́ wà nínú tó wà nínú nìkọ́ọ̀bù nígbà pé ṣẹ̀rí àgbà wa láàyè kí ọwọ́ wa obìnrin àti ojú rẹ̀ hàn eléyìí kò sábúrú mbẹ kọyọ kọyọ nìkọ́ọ̀bù yẹn àbí báyìí pé àwọn ọkùnrin pọ̀ mbẹ kó lo nìkọ́ọ̀bù rẹ̀ ọjọ́ wọ́n pé àwọn ọkùnrin àjòjì pọ̀ mbẹ kó wọ nìkọ́ọ̀bù àjòjì máa yóò wọ́ kó bẹ̀rẹ̀ kírun rẹ̀ ìmọ̀ àforí kalẹ̀ lórí ní kọ́ọ̀mù yẹn kò bá irun rẹ̀ jẹ́ ó di ọ̀bí ẹni tí forí kalẹ̀ lórí kápẹ́tì náà ni ó di wallahu ta'ala alam. ẹ dákun ẹrú ọlọ́run bá ti ó fẹ́ ṣèrànlọ́wọ́ fún ẹnìkan ẹnìyẹn wà nínú pé ó ń bùkátà òun wá fẹ́ yọ zaka rẹ̀ ló fẹ́ fi ran ẹnìyẹn lọ́wọ́ àtòjú ti yọ zaka yẹn kò tí ì tó ẹ náà kò ṣe ó lè gbé zaka wájú ó kú bí oṣù mẹ́ta ọ̀ yára bá ọ̀sán ìgbé ọ̀dàká tó lè gbé zaka wájú wájú láti fẹ́rẹ̀ ẹni tó ní bùkátà yẹn lọ lórúkọ pé ó yọ ọ̀dàká. bẹ́ẹ̀ ni àwọn àfa pàápàá jùlọ àfa wa sheikh Muhammad bin Salih al-Uthaymin ó yẹ pé ṣeré àfaramọ́ kéèyàn yọ zaka in advance kéèyàn dílé zaka ní ọ̀dà ní ìsìlápọ̀jù inú oṣù kẹwàá Islam ni ó tó tó kí yíyọ zaka rẹ̀ àmọ́ fẹ́ jọlá Ramadan ó wá yọ zakat inú Ramadan in advance ọmọ yìí tó yẹ kún wọn yọ ó wá yọ sí déédéé ó di à àmọ́ kó wá dé pé inú Ramadan àbí inú Shawwal àbí Sha'ban tá a wà yìí ni zakat tó yọ ó wá lóun fẹ́ sọ nínú Ramadan eléyìí ó fẹ́ ó ti dìlé rẹ̀ kò bá mu ó di so náà. ìbéèrè tó tẹ̀lé ni pé ọkọ tó wà sí ìyàwó rẹ̀ jọ ní gbólóhùn àtọ̀ tí ó wá fẹ́ràn àwọn òbí tí àwọn òbí ọkọ tí wọ́n wá sọ wípé tí ọkọ yẹn tí ò bá kọ ìyàwó yẹn àwọn gẹ́gẹ́ fúnra rẹ̀ àwọn ẹ̀fọ́ lọ́mọ. oníbèrè wa ni ṣé ó ṣe déédéé pẹ̀lú ti sẹ́yìn náà ó mọ̀ lọ́dí alára ni tó ní kí ọmọ rẹ̀ kó kọ ìyàwó rẹ̀. aláwọn ọkọ ń àwọn òbí tó ní kọ́mọ ọkọ ìyàwó kó mọ̀ pé báwọn ṣe ní right lórí ọmọ náà ni ọmọ náà ní right ìyàwó náà àwọn ọmọ tiẹ̀ náà ní right lórí ìyá wọn ṣùgbọ́n wọ́n wádìí kí ló fà lẹ́yìn náà kó wọ́n ráwọn àgbàlagbà àfáà tó wà ládùúgbò àwọn àfáà súnà kó wọ́n rán sáwọn òbí yẹn kí wọ́n wádìí tó fà tó pé nítorí obìnrin yẹn ṣe lóòótọ́ ó wọ̀ rántí kí wọ́n kọlẹ̀ kó kọlẹ̀ àmọ́ káwọn òbí ọmọ wọn náà ni tí wọ́n ní jẹ́ ní rizin kọ́ máa tẹ̀lé rizin wọn ó sọ fún wa pé nàbí ilá Ibrahim aleyhi salatu wa salam ó sọ fún ọmọ rẹ̀ nàbí ilá Ismail kọ́ kó tẹ̀lé ẹnu ọwọ́ ọlẹ́kùn rẹ̀ ìyàwó ẹ̀ ó dẹ̀ kọ́lẹ̀ ó di wa àmọ́ pé kó bí ká sọ̀rọ̀ pàápàá jùlọ àwọn òbí ní ìláyé tá a wà yí pé jẹmijòkè ni wọn pé jọgbọ́n wọn gbé kíní kan wá fún un láti bí ẹ̀dọ́ aláfa kan ó wá lóun lò ó àbíkọ́ rẹ̀ mọ́lẹ̀ àbí wọ́n mọ́tò kó máa fi ọjọ́ lóhùn fi lò wọ́n náà kọ́kọ́ ara ọ̀ ara ọ̀ kó yá wádìí lẹ́yìn náà pé òbí máa sọ pé mo kọ́ máa mi lẹ̀ ọmọ táwọn èèyàn máa jẹ́ ọmọ rẹ̀ yóò máa jẹ́ láyé àti láti kìyàmà ìwọ ló sì ṣèrò sí ẹ lórí ẹ láti kìyàmà tó máa bá ṣàì da ya máa bá abẹ́ lọ́wọ́ bá kó sì fámára yóò bá làákà ìpọ̀ wọn tó bá fọwọ́ ọ̀tún bá máa wí àfihàn òsì fámára ọlọ́mọsáfọ̀rọ̀ yẹ̀wà èyí tá a tọ́ sótó déédéé ọlọ́run kó kalẹ́ sí fún ọlọ́run ìtẹ́jẹ́ mistake náà foríjì wọn lọ́wọ́ sànù wa láyà tàbí kìyàmà Ramadan náà ọlọ́run tó bá wa láyà bí láyà tó dáa gbogbo àtà ń ṣe ìrànlọ́wọ́ kálípà ń ṣe ìrànlọ́wọ́ kí ètò wa tafsir wa ní Ramadan kó lè máa lọ dédé ọlá Qur'anul Karim ọlá la ilaha illallah. ìbéèrè tí ó tẹ̀lé ẹni tí ó fẹ́ yọ dàkà nínú àwọn ẹbí rẹ̀ ẹni tó ń bùkátà wà níta àwọn tó bùkátà wà tálú ẹkú lọ àwọn tó tọ́sí sí jù làwọn ẹbí rẹ̀ àwọn tó jù làwọn ẹbí rẹ̀ yóò gbalada méjì yóò gbalada ẹgbọ́n yọ zakari yóò gbalada tó ó ẹ̀hún ẹbí di ìyàwó kan náà àwọn ìyàwó ànábì Muhammad ọyọ ẹrú ẹrú ó lẹrú ọmọbìnrin ọwájọ ẹrú ọwọ arí ẹrú yẹn ọmọ alájà ọmọ ẹrú ọ ní ni ọba ah, ah. sì sọ fún mi. ìgbà sọ fún ẹ lọ́nà méjì tó bá gbalada ọ̀nà tó bá gbé ìgbà tó bá gbalada méjì aláàkọ àbúrò bàbá rẹ tí oníyàwó yẹn òun ló bá fi fún lẹ́yìn náà ọ̀ àyọkù lóko ẹrú ọ̀ gbalada pé oṣù kan ẹbí ó lè gbalada ṣé kíni ọ̀yọkù lóko ẹrú àlẹ́bí ọkàn lẹ́mi pé tó gbà yẹn kò sí déédéé o àmọ́ dáa jù òfin mi yára pé ká máa ṣe fáwọn ẹbí wa lórí dáa jù lọ wallahu ta'ala. ẹ dákun nípa ìròyìn wọ́n fẹ́ kí òun ò èèyàn méjì àwọn àìsàn tó bá ti dìde fún wọn ẹnìkan òun mọ kéwú dáadáa lẹ́nìkan lọ àmọ́ kò ní fìlà ẹni tí òun tẹ̀lé nínú mọ̀ òun ní fìlà àwọn kan wá ń dòdò pé ẹni tó dé fìlà yẹn òun ló ní kàmálà tí òun yóò fi hàn àwọn ẹ̀dá tó ti dé. ó ṣe léde àmọ́ ẹni tí òde fìlà náà bá kírun fún wọn kò sábúrú mbẹ̀ ó rí wa gbogbo wa lọ sí yàrá àtàbáwà ní àràfà gbogbo wa la ìdé fìlà kírun tẹ́lá wọ sàárà ah, ẹni kan wọ́n ti ẹgbẹ́ ọ̀dẹ́ fìlà ní láti kírun ó di wa sọ àìdé fìlà yẹn kò dín kàmálà rẹ̀ kù àmọ́ dáa jù tó bá dé fìlà pàápàá jùlọ lórílẹ̀‐èdè tiwa yìí táwọn ará bí sọ pé ẹni tó bá dé fìlà mùsùlùmí ni ẹni tó bá dé kejì mùsùlùmí ni gbogbo eléyìí lọ́yẹ̀ká máa tẹ́kẹ̀ tó kàtó láwọn ará bí wọn mú wa wọn mú símbò ètí bí wọn lójú náà ni wọn ní èbò tá a sì di kọjá lọ muslim muslim ticket ó ti fi yé wọn pé mùsùlùmí lọ́pọ̀ jù ó di èkó lọ́ọ̀kan ní wọn lọ pé adé kò genocide àmọ́ pé muslim muslim ti gàgán genocide ni ó di wa níbi wọn nínú ọ̀gbẹ́ni wa tó sì wà ń bẹ̀ náà okò tiẹ̀ yóò náà àwọn oníṣà ń kó síbẹ̀ lẹ́gbọ́ láyà láyà sọ pé sixty three percent àwọn tó ń fún appointment pé christians ni wọ́n síbẹ̀síbẹ̀ náà ló ń mórí wọn bàbá wa ńlẹ̀ yìí bàbá tó sáláìsì yìí ṣé ìzùbẹ́lú sọ̀rọ̀ àti olùdó àforíjì bàbá náà wọ́n sọ fọ́ọ̀kan náà àwọn gómìnà wa ní Kaduna yìí pé kana yanka ya sunka kana ba su ba za su sauka ba mu ne yawanka tó o bá ń gbé àwọn ọmọ akara tó ń ṣèjì fún wọn jẹ o ní nífẹ̀ẹ́ rẹ o àwa lọ máa yẹ àwa lọ yẹ kọ́ bá ṣe tiwa a ní kò yẹn nìkan kan jẹ àmọ́ kó fún ọ lẹ́tọ̀ọ́ wa nígbà tí èèyàn ministers bọ́ kan là nílẹ̀ Yorùbá ẹgbẹ́ méjì kéré ni mùsùlùmí lẹ̀ àbá ọmọ ìyá mi nìkan. wájú ni súnmọ́ ìrìn àbí ìfowórówà tí òun méjìlá kèésì wájibì àmọ́ mùsàhábà ni màá pè afẹ́ bẹ́ẹ̀ ni nítorí kàmáàlà ọmọ yẹn ọlọ́run bẹ̀rẹ̀ kó so zina tẹ́kọ̀ọ́ mi ìdá kọ́ni màdì ẹ máa múra dáadáa ó ní ẹ máa múra dáadáa ní gbogbo mọ́sálásí bá dá kérò nìyí ó ní ẹ máa múra dáadáa. àkọsẹ́ lọ́wọ́ bá irú ẹ ti dáa àmọ́ tó bá múra dáadáa yẹn ó fi dáa jùlọ wallahu ta'ala alam èyí tá ṣètò ṣe déédéé kọ́nà kó kalẹ́ ti fún ọlọ́ba ìdí jẹ́ mistake náà foríjì wọn lọ́ba sani wọlé àtàlùkì àwọn rọmọdán náà lọ́n ti bọ̀ wọlé àtàlùkì ìtọ́jà oríire tó wà ń bẹ mí láti kárẹ́ nìkan ọlọ́ba já sí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé ọlọ́run kó sànù wa subhanaka bi amdika ashhadu an la ilaha anta astaghfiruka. wa salaam wa rahmatulahi wa barakatuh. السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين أقتي àwọn òbí ẹ̀ méjèèjì tí bá ní kọ́kọ́ ìyàwó ẹ̀ kìtì pé kọ́lẹ́ kẹ̀lé yóò wá di ntọ́fà kìtì pé kọ́lọ̀ sí wọlé nu torí ọ̀rọ̀ ọkọ àti ìyàwó ka ṣe ẹ̀tọ́ tiwọn nìkan wọ́n wo ẹ̀tọ́ àwọn ọmọ náà àwọn ọmọ táwọn náà bí wọ́n wo ẹ̀tọ́ wọn kí ló fà á tí wọ́n fi ní kọ́kọ́ tó wáyé pé àwọn bàbá yẹn àwọn òbí yẹn bá ní ìdí pàtàkì tí wọ́n gbé ọyọ ah, kọ́kọ́ lóòótọ́ kọ́kọ́ àmọ́ tí yóò ní ìdí pàtàkì kọ́ ní àwọn àlùfáà ládùúgbò àwọn àgbàlagbà ládùúgbò bẹ àwọn òbí yẹn torí ni ẹni ẹ̀kọ́ gẹ́gẹ́ bí ẹgbà wa Imam rahimahullah kò sí ní tó nífẹ̀ẹ́ sí ju kí ọkọ àtìyàwó ṣètọ́n máa jókòó lórí omi yóò máa gba àbọ̀ ní táwọn ọmọ ṣẹ́ rẹ̀ bá ṣe àwọn ọmọ ṣẹ́ rẹ̀ lálẹ́ wọ́n á fún lábọ̀ ní tí wọ́n bá ṣe tútú àtòrú yẹn tílẹ̀ bá ma àwọn ọmọ ṣẹ́ rẹ̀ lọ́sàn-án wọ́n á fún ní àbọ̀ ní tí wọ́n ṣe títí tílẹ̀ fi sú tó máa ń fún ní ròyìn tó wọ́pọ̀ bá ní àmúṣẹ́ nìkan tó fi ṣe zìnà ṣètọ́n bá lọ́wọ́ múṣẹ́ nìkan ó fi jalè ṣètọ́n bá lọ́wọ́ múṣẹ́ nìkan ó fi jà wọ́n fi ṣera wọn léṣe ṣètọ́n bá lọ́wọ́ mo tẹ́ nìkan fi kówó jẹ ṣètò ọba lọ́wọ́ tó bá ní mo sẹ́ nìkan tó fi kọ ìyàwó ẹ̀ lẹ̀ ṣètò wọn á dì mọ́ ṣètò wọn á dì mọ́ yóò wá ní wọ̀ lórí ṣẹ̀ṣẹ̀ tó ti dánú lé ẹ̀rú nìyẹn ọlọ́mọdé àlè wa rú torú àwọn òbí bẹ́ẹ̀ káwádìí irú àwọn òbí bẹ́ẹ̀ kí ló fà á tí wọ́n fi ní kọ́ kọ ọmọbìnrin yẹn sápẹ́ wọ́n ní jẹ́ ní reason lápẹ́jú ọmọbìnrin yẹn ń tojú bọ́ lókè wọlé ilé àwọn tí wọ́n gbó nǹkan láàyè wọ́n bí àwọn agbóka àwọn ológun tó ń pè wọn aláàfà àwọn ní kọ́mọbìnrin ẹni ti zìnà ọmọ ìlà dalek tí wọ́n ń sọ nìyẹn táwọn nǹkan báyìí wọ́n rí kọ́kọ́ lè lọ́dọ̀ àdúgbò àgbà yẹn àmọ́ tí ìbá ṣe nǹkan báyẹn gbà í pé ọ kò kúlẹ̀ fún wa ni ọmọ ìlà dalek kọ́mọkùnrin ẹgbẹ́ àwọn tààfà tí wọ́n máa tó ń ṣe kí wọ́n bẹ àwọn òbí yẹn kọ́lọ́ọ̀jì kó máa bẹ̀rẹ̀ kó dẹ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ bá kọ́ lọ́dún kó dalé wọn rú ọlọ́run kó sànù wa náà. Umar ibn Khattab radiyallahu anhu tó sọ fún ọmọ rẹ̀ kọ́kọ́ ìyàwó ẹ̀ lẹ̀ tó sì kọ́ lẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ṣe bàbá àgbàlọ́ náà nàbí ilá Ibrahim aleyhi salatu wa salam òun náà sọ pé Ismail kó tiẹ̀ kó tiẹ̀ ń di ẹran ọ̀jẹ̀ lẹ́kùn rẹ̀. obìnrin awọn ọmọ yẹn wọ́n dúró déédéé wọn dẹ nídìí pàtàkì náà sọ pé yọ wádìí náà so tí ló yẹ yorùbá tó bá ṣe máa ṣe kékeré kan tí ẹran òfin níra ìwọ nu inú ilé wọ́n ń pè ní ọwọ́ ọlẹ́kùn Ibrahim nígbà wá bá Ismail tó béèrè tó gbọ̀ngàn tó ń gbà tó lọ tí ń lọ wá sọ fún ọkọ rẹ tó bá dé o tí mo ní kó tèjì ọwọ́ lẹ́kùn rẹ̀ ó ti yé nàbí Ibrahim Ismail pé ó ní kó wọn kọ́ ìyàwó òun lẹ́nu sẹ́kọ̀ bí tó dúró déédéé ni kí ẹ tẹ̀lé àmọ́ àsìkò ayé kéèyàn béèrè ń tọ́fà kó má sọ pé àyà kan sọ pé ẹran ní ìfowó ọmọ òun jẹ ní òjì kó máa kó wá kọ́lé sílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òkú wọn wádìí kọ́kà má tẹ̀lé tó pé àwọn ọmọ tí wọ́n bí tí ọkọ àti ìyàwó yẹn bí àwọn náà ní right kí bàbá wa àti màmá wọn jọ wà papọ̀ òdì àmọ́ kò ní torí right tiwọn kọ́ fún àwọn òbí ẹni right àmọ́ kọ́ wa di tí wọ́n pẹ́ di ọ wà genuine reason kọ́kọ́ lẹ̀ tẹ́lẹ̀ kọ́ wa genuine kọ́ wa gbọ́ àwọn afáà kó wọ́n bẹ̀ wọn kó wọ́n mi ò ní kọ́lẹ̀ o mi ò kọ́lẹ̀ ara o gbọ́dọ̀ síbẹ̀ fáwọn òbí ẹ̀ wallahu ta'ala alam. bẹ́ẹ̀ rẹ̀ mi bàbá tó wá ló ń inú ṣẹ̀ríà ọmọ òṣèkọ̀ ọmọ ta ni ọmọ wa jẹ́ the only thing tọ́mọ yẹn fi lè jẹ́ wẹ́rẹ́ òun ṣe Islam kò lè jogún bàbá yẹn mọ́ àbí ó di ẹwà àmọ́ pé wúwa kan pé mo ní kọkọ yàwó rẹ ọkọ ọmọkọ ẹ lọ́mọ ọmọ tani máa jẹ ọmọ rẹ náà ni olóṣèṣì olórí ọmọ ní ọmọ yàrá kẹyàmọ ó di ẹwà ìbínú náà so àwọn òbí yẹn yẹn yẹn kọlọn ọba àríṣe ló fẹ́ wọnú ṣètọ́ni ẹni ẹ̀kọ́ ni dáa mo ti lérí pé ò ní jí ká lọ tààrà fábí máa àgùwé la tó gbọ́ ọkọ̀ mi bá a máa dènà dì wọ́n máa bá dì wọ́n ọlọ́run jòrì wa mú tó bàbá ìyá ẹ má kọ́ ọmọ yín lọ́mọ ẹ fà á mọ́ra ni pé ẹ bá a sọ̀rọ̀ kọ́lọ́ kọ́ gbọ́ ọmọ tó náà ń ṣe ìsìlámù gangan mọ́ òun yọrọ ẹ̀ kó nù eléyìí gan ẹ̀ ní fílẹ̀ ẹ̀ máa bá a sọ̀rọ̀ bọ́yọ̀ ọlọ́run àpèpadà lè máa tàdúrà fún ọlọ́mọsá àfọ̀rọ̀ yìí wa.